وعمل صالح في غير هذه الأيام إلا رجل خرج بمالي أتى المجاهد ومالي فلم يرج من ذلك بشيء أمة الإسلام أمهات العبادات اجتمعت في هذه الأيام العشر لذلك استحسن رسول الله صلى الله عليه وسلم أن نكثر من الذكر وأن نهل ونهل بأصواتنا للذكر في هذه الأيام أمة الإسلام وقد اقترب يوم عرفة ويوم النحر يوم الحج الأكبر ألا قول أدين به ربي سبحانه وتعالى أمة الإسلام ضحوا لربكم وطيبوا بها نفسا فهذه الخطبة تدور حول الحدحية وشروطها تدور حول الحدعية وشروطها كم للأضحية من الشروط كما ذكرها للعلم نتيجة للإقراء فقال لهم أنا سوى المسلمين أنت والتي قرأت جريفان النبي صلى الله عليه وسلم أن وبدأ رسل ما جاء يسبقوا الله برد لكم كان النبي بني سليم قول عليه

kọ̀rọ̀ àwà jẹ́lẹ̀ ọlọ́run sọ wọ́n bẹ̀ jẹ́máà ọpẹ́ sáàmọ̀ tó dẹ́dà ààtò bẹ́ẹ̀ kọpẹ́ owó ṣe dédé oore tó ṣe fún wa ọba dẹ́dà fún wa ní àwọn àsìkò gbẹdẹmukẹ ó tún kó àwọn ìyá ìyá ìyá ìyá ìjọsìn sínú àwọn àsìkò yẹn ní à ń fún wa ń lẹ́pẹ̀ẹ́ àpò sáwọn ọjọ́ mẹ́wàá

òun náà látijọ́ ń wò lọ́ọ̀kan yìí yawmul hajjil akbar ọjọ́ ájì ìgbètán àwọn ọ̀fà àpọ́ méjì lórí ọ̀rọ̀ yìí apá kan ní ọjọ́ lọ́jọ́ àrọ̀fà torí fún orin sọ́rọ̀ lọ́sọ̀ fún wípé alhajji àrọ̀fà tí wọ́n eh, bí ń pẹ́rẹ̀ pẹ̀ kí ní bí ájì àràfà náà ní sọ yùbáyì láwù màláìkátà òbí alìmọ́sùn àwọn tí ó ń bẹ ní àrọ̀fà ọba dẹ́dà yóò máa fi wọ́n ṣe ìyàngẹ̀ fún màláìká yóò ní ẹbọ́sùn ṣe ẹmọ́jú ọmọ fẹ́ dọ́bàbà wọn ẹni wọ́n máa palẹ̀ jẹ́ ni ẹni wọ́n máa pààyàn ni ẹni wọ́n máa dalẹ̀ rú ni bí sí pẹ̀lú bàdáà

wọ́n sọ òkò já aljamatul akọba tọ́kàgù maka wọ́n fàrí wọ́n pẹ̀ran wọ́n rẹ̀ tọ́wọ́ fúlì ìfábọ̀ wọ́n wà kúrò rúpàrà sí mìíràn àwọn nǹkan yìí kò sí ní yọ́mù arọ́fà ìkójọ sí nìkan ni eléyìí ni ọ̀rọ̀ Imam Bukhari mú wipe ọjọ́ aji ìgbé tán òun ni ọjọ́ ọdún kò tún di nikan ati gbogbo ó kálukú náà máa pẹran nílẹ̀ tó wà fọba dẹ́dà jẹmọ́ra awá ń wọ ọdún ọ̀hún báyìí a sì ní nkankan tọba dẹ́dà ní fi súnmọ́ òun náà ni udùhíyà ẹ̀ràn iléyà udùhíyà yìí tọba dẹ́dà ní pa ó ní mẹ́jẹ̀mú ẹ̀ràn iléyà àkàlẹ́ mú ẹran kan tọba pa àwọn mẹ́jàmú kan bẹ̀ tí ọ̀gbọ̀rọ̀ mọ́ pé sáré rẹ̀ àwọn mẹ́jàmú ìlàwà fẹ́ kà mẹ́jàmú náà àwọn mímà wọ́n sájọ sájọ sájọ mẹ́jàmú náà ń lọ síbi mẹ́fà aṣẹ́rùtùlà awwal an takuna lè udhiyatu min bahimatil àkọ́kọ́ ẹran fẹ́ pa yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn bahimatul an'am nínú èdè lárúbáwá kó tó di wípé ọba dẹ́dà rán nàbí ló jìṣẹ́ sí wọn nínú èdè wọn gbogbo ẹran tí bá ń fẹsẹ̀ méjì ẹ̀yìn rìn tí ń fọwọ́ méjì iwájú náà rìn ọwọ́ ajẹ́ mẹ́rin lọ́dàdélẹ̀ ya olábàmọ́ ń pè ń bàyí ẹ̀sìn biometric hand mi kẹ́tẹ́kẹ́tẹ́ biometric hand mi ìbáka biometric hand mi ìgalà biometric hand mi ẹtu èsúró ọlọ́gẹ̀dẹ̀ nínú sórí kọ̀sọ́ àwọn ọlọ́gẹ̀dẹ̀ mẹ́tò pé àwọn èèyàn ó ń fẹ́rẹ̀ gbé wọn ya èsúró kí lọ yọ àwọn kìnnìkú ń bẹ́ o àwọn ń fẹ́ gbé wọn ya àwọn náà ń fẹsẹ̀ méjì ẹ̀yìn àti ọwọ́ méjì iwájú wọn ya

wọ́n ní àgbò àtìyàwó rẹ̀ tí í ṣe àgùtàn tàbí òrúkọ àtìyàwó rẹ̀ tí í ṣe ewúrẹ́ gbogbo òran tàà kàálẹ̀ yìí bákọ wọn ṣe wọlé yá ìlàbò wọn náà wọlé yá o ṣùgbọ́rọ̀ wọlé yá pípa fọba àdẹ́dà a máa déwájú tá a sàrí pé kúlà máa káánẹ́t àkìmọ́là káánẹ́t àfùdọ́là bẹ́ẹ̀rẹ̀ iléyà ìbá ṣe ń pé pẹ̀lú ọmọdéjẹ̀mú tí ó wà lára rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ́lá ju tẹlòmíì lọ mo ní owó lọ 2.5 mo wà lọ ra ràkùnmí wọ́n ní ràkùnmí 2.5 lélé akọni abúrẹ̀ ìwáńkọ́ wọ́n lọ gba 1.8 ah 2.5 7,000 náà ní tí ó ṣe nú sẹ̀mí ọlọ́run ọ ọ̀dà sáǹdì ni o lọ́ba mú ẹnìkan sì dẹ́gbẹ̀ẹ́ ah tí bọ́lọ́run la fẹ́ fún ah in tí ó fi dápadà fún akọ́jú báyìí lọ ẹgbẹ́ mi mọ́ ní 2.8 àti ríbó ń kálukú ṣe bàbàrọ̀ ọba dẹ́dà ṣùgbọ́n tó jẹ́ pé ń tágbára rẹ̀ ká ó ah, ń labu ẹran kọ̀sá burú ń bẹ̀ títóbi ọlọ́run sì ń bẹ̀lẹ́ mi rẹ̀ láti ṣe ju bákan lọ tá wá lò rẹ̀ nítorí kíni nítorí pé ọba dẹ́dọ̀ òtòbí lẹ́mìí wa ẹlòmí ọgbà ń tó ju táwà fẹ́ gbà lọ ọgbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn bahimatil an'am táà bá wẹ́n tó sẹ̀rẹ̀ ilé yámẹ́lẹ̀ ẹran ìkọ̀jẹ́rà kùnmí akọ abo àtúwò dáadáa akọ kò tún jẹ́ màálù abo àtúwò kọjàgbò kọjẹ́ àgùtàn kọjọ́ òrùkọ kọjẹ́ ewúrẹ́ kí a lè aṣọ́bẹ̀jẹ̀lẹ́fẹ́ fi pa iléyá ọlẹ́sẹ̀ ni ìbáàrà ní 50 million naira kọ̀pàlẹ́yà fọ́bà dẹ́dàwó èyàn bá sì lọ ra ehoro ilé ìsọpẹ́ ah, ẹni tí bá ń fẹsẹ̀ mẹ́rin rìn ni ó fẹsẹ̀ mẹ́rin rìn ṣùgbọ́n fún ọba dẹ́dà ló ti dákò in tó nídì nínú ràn wọn a gbọ́dọ̀ pa nǹkan mí ìfọba dẹ́dà kọ́ wá yàtọ̀ ṣẹ̀rì ẹni tá fẹ́ ọ gbọdọ ti ká ọjọ́ orí tọ́lọ ń fi ilẹ̀ fúnra kọ̀ọ̀kan àwọn ẹran tí ó fi hu eyín ọ̀gàn bẹ́ẹ̀ sì ni wàlì ibùlù mọ́ àtàmà hamsa sinin tí tí ìpé ọmọ ọdún márùn kò lè hu yẹn ẹ ń bọ́ wà kọ̀ paléyá fọ́lọ̀ o tó bá lóun fi paléyá wàlìbákọ́rọ̀ má àtàmà àléyá sanatan tó bá jẹ́ màálù àfẹ́ pa màálù tí ó bá ti pé ọdún méjì kò ní ó ti ní èyìn ẹ̀ tó bá wá jẹ́ àgbò ni má àtàtà àléyìí sítátù àṣòrin osu mefa àgbó ti léyìn oúnjẹ ṣùgbọ́n òbúkọ àtìyàwó rẹ̀ àwọn èèní àyàfi ìdá àtàtì àlẹ́yìnmá sánàtún kàmìlà àfitàn bá tó pọ́dọ̀ kan ẹ ń bá fẹ́ pa òrúkọ ọgbọ́dọ̀ pọ́dọ̀ kan ẹ ń fẹ́ pa ìyàwó rẹ̀ ewúrẹ́ ọgbọ́dọ̀ pọ́dọ̀ kan ẹ ń fẹ́ pa àgbò oṣù mẹ́fà ti mú àkùtàn oṣù mẹ́fà ti mú àwambọ̀ ẹ̀rìn ọjẹ́ ẹ̀rìn tọ́lọ̀ ní apá éèjì tọ́lọ̀ ní kó ní ó ní odì méjì ẹlẹ́ẹ̀kẹta antakuna selimatan minali uyubi limani'a minali ijiza ẹ̀rìn ọgbọ́dọ̀lá níbi àwọn àlèébù tí a ti gbọ́ látọ̀dọ̀ ẹn tí a fi sẹ́rán tọ́jú ànínábì wa pé táwọn ẹran bá ti lálèébù yìí o ẹ má fi wọn pa ilé yàfọ́ bàdẹ́dà àlèébù yìí gangan mẹ́rin ni gbòǹgbò rẹ̀ àwọn àfáà wá ń ti àwọn nǹkan míì bọnú mẹ́rin wọ́n yọ àwọn nǹkan míì kú mẹ́ kí ni mẹ́rin tọ́jẹ́ gbòǹgbò yìí jẹ́ àfi sunan ìdàmtúmùrì min hadith al-Bara Azib رضي الله تعالى نرضى البراو أنسان كان عبيد ابن فيروز ابن فيروز قبان بنتي أول أبا البراو قوي البراو أن يرى نبي صلى الله عليه ṣe kò ní tó sọ fún pọ̀rọ̀ ẹran léyá kéyìn òfin mọ́gbọ́n tí yẹn lè pa tí yẹn lè pa àà albaro wùlọ ọba ní sọ̀rọ̀ kọ́dà kọ́ ma fi náà sọ̀rọ̀ sálàm kọ̀ sí ìbáyìí nígbàtà bí ọ sọ ànàbí gorí mímbà yìí lọ àbí ìwà dojúkọ wáyé pé arúbàrún látẹ̀júúzù fíl àdọ́ọ̀hì ìwáyà kan wábà inú ìwá pé arúbàrún látújízíù fíl àdọ́ọ̀hì ìran ẹran mẹ́rin tí mo fẹ́ kà fún yín ọ̀kanu mẹ́rẹ̀ẹ̀rin ẹ má fi paléyà fọba dẹ́dà o kí lákọ̀ọ́kọ́ o ni alẹ́ àwòrán àlìbáyínà àwárù ha gbogbo ẹran tó bá jẹ́ wípé ojú ẹ̀ dà dídá ojú yẹn kò sì pamọ́tẹ́nì kankan ara rẹ̀ ni kí ẹran kó yọ nǹkan bí ráìsì lójú tí ò fi lè rí dáadáa irú ẹran báyìí àgbọ̀rọ̀ fi paléyá ó dé ní ẹlẹ́ẹ̀kejì almaríbọ̀ ẹ̀rẹ̀ tí ń sàárẹ̀ albayinu marọ́bùwà tí ààrẹ rẹ̀ dẹ̀ fi kí ni tó fojú wọn àbúrọ̀ fi pa iléyá ẹlẹ́ẹ̀kẹta alẹ́ àrùjáwù albayinu bọ̀láwà ẹran tó mùkún tí múmùkún yẹn tó fojú wọn ẹlẹ́ẹ̀kẹrin wàlìkẹ̀sírọ̀ alẹ́tí látúnkì àtẹran tí ó sì múdùmùdùn nú egun rẹ̀ tọgbẹ okoko àwọn afáàni wọ́n ti àwọn míì bọ̀ wọ́n yíò míì kún bẹ̀ pẹ̀lú pé ìpìlẹ̀ àdíìsì ọ́dà alìmọ̀bùsù mọ̀ nǹkan ẹran tó lọ jẹ ẹ̀wà tínú ẹ̀wà bẹun bẹ́ẹ̀ náà ni ìrànjú bẹ́ẹ̀ kọ̀ gẹ́ẹ̀tì ààrẹ sálà rẹ̀ láàpẹ́ ni àbá látẹnujẹ rí gẹ́gẹ́ ní ìpìlẹ̀ tí a gbọ́dọ̀ wù ta gbọ́dọ̀ mú sí ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn mẹ́jẹ̀mú yìí an taqwa al-udhiya fi al-waqt al-mahdud shari'an ká pa ẹran yìí lásìkò tó bá dẹ́dà gbé kalẹ̀ wípé nìkẹ́ ẹ̀pẹ̀rẹ̀ àì máa pẹ̀rẹ̀ nídàjí ìjọ ọdún àì máa pẹ̀rẹ̀ ká tó lọ rídì lọ́bàtà bá kí ìrùtán ìlà máa pa ẹran a wá láǹfààní àti pẹran jọ ọdún mo fẹ́ pẹran kò sówó mo wá rówó jọ kejì ọdún ọjọ́ ọ̀pẹran náà tó ní ìròójọ ọdún ìròójọ ọdún ọjọ́ ọ̀pẹran ìjọ kẹrin tọ́jọ́ 13 ọjọ́ náà ìwá bẹ̀rẹ̀ láti àti kírùfẹ́ di ìgbà tí oòrùn bá wọ̀ níjọ́ wo ní ọjọ́ kẹrin ọdún lọ́ndì 13 dùlùhíjà tí ọ̀rùn kẹrin ọdún ẹn bá tó dẹ̀rẹ̀ mẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ pé mẹ́gíríbì tó wọ́n ní à kọ́dà béèyàn bá rówó ẹ̀rẹ̀ tẹ́rù pẹ̀lú àníyàn wípé ẹ̀rẹ̀ iléyà ni o kèrè pé afẹ́ láníyàn pa afẹ́ pẹ̀rẹ̀jẹ àbáfẹ́ sí ẹran sí àsún afẹ́ fi sí ìbàdá afẹ́ fi súnmọ́ ọba àdẹ́dà ẹlẹ́ karùn-ún alátakúnà àǹtẹ̀kúnà mílíkán lìdàbí ìhà aw huwa ma'dunun lahu bi dabiha min ash ìgbọ́dọ̀ jẹ́ pé èèyàn ló lẹ́ran tó fẹ́ pa mọ́lọ̀ mẹ́rẹ̀ẹ́ran àwọn èèyàn jí ẹran pé àásà ọlọ́nkẹ́yàn pàyàn fò kọmọ̀ jẹ́ sí àlọ́ jí ẹlẹ́ẹ̀kẹfà alla yakuna fi haqqun lil a fẹ́ pa kọ gbọ́dọ̀ jẹ pé ẹ̀tù ẹlòmíì tó wà ń bẹ̀ ẹnìkan wá yá 500,000 owó wa ẹ wá ní kílọ̀ fẹ́ tí ó fi ṣègbò ọwá fi màálù lẹ̀ màálù wọ́n ti bí 1 million naira ọ̀pọ̀lọ̀ o oríkọ́dà ọpẹ́tẹ́ yóò mọ̀ bàbá jọ sọ́rọ̀ sọ́bọ̀ change ti ń bà fi kún náà ní ń bà fi kún ọpa màálù ní o ó lẹ́tọ̀nú màálù ẹlòmínà tó lẹ́tọ̀nú màálù ẹ̀tọ̀ tó sì ní ń bẹ́ kọ̀sọ́ di kọ́dọ̀bọdé lọ́rùn lọ́bá pa màálù ti ìrìdè wọ́n lọ ó bá 500,000 pa jama'a anábì ni máa pẹ̀rẹ̀ fún rẹ̀ bó sí wọ́n náà rí fìyàwó Aisha èyí tó sì dá náà ní kọ́nkálukú ọpẹ̀rẹ̀ rẹ̀ fúnra rẹ̀ kí láti fi ń pẹ̀rẹ̀ náà gbogbo tọ́lọ ní apà fóun nítorí pé ní ìsìláàmù lára ìjọsìn tọba rídà nífẹ̀ẹ́ pọ̀ ó ní ìmá pa nǹkan fún afẹ́ pẹ̀rẹ̀ fọba dẹ́dà ìntà fi ń pẹ̀rẹ̀ iléyá iná la fi ń pa ti súná ọmọ iná la fi ń pa ti ìgbéyàwó iná la fi ń pa ti ìkónilẹ́nijọ fún ilé mọ́nà bá ti lè tuntun fún yàn la fi ń pa tí yàn bá dé látàjò láyé àtàlàáfíà gbogbo ẹni ẹ̀rẹ́ ta sáfẹ̀ẹ́ pa fọ́nà ìtàfipá náà ni bísmìlá ọ̀tẹ́ tá a bá fi aláàpárù sí o tó fi ń dáa sí ni ṣùgbọ́n kéè ṣe bismillah kásìdì ẹ̀dì ẹ̀rọ́jẹ́ ni o màálù ni o ràkúnmí ni o ṣùgbọ́n bismillah allah akbar o náà tó dáa pọ̀ ṣùgbọ́n alágbárù yẹn kéè ṣe dandan bẹ́ẹ̀ o àbá ma fi kún jẹmọ́ àtàbà padà ìtàn wọ́n ní kádà sí mẹ́ta láti fi tẹ̀lé nínú àwọn àfáàtẹ̀ ní tẹ́yìn ọba ṣe bẹ́ẹ̀ Eyi ọ̀sẹ̀ gbèsè èyàn bá lọ jẹ mẹ́tì ẹ̀ àkọ́kọ́ èèyàn ọ̀fàwọn aláìní ìdáka àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì èèyàn ó fi sí ẹ̀bù ẹn tó pẹ̀rẹ̀ náà tó máa fọlẹ́ran torí pé ọdún ìfẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta èèyàn àtàwọn ará wọ́n jẹ́ ìkú ti ti bí bá ti ń pa gbogbo ó

lẹ́yìn jọ kẹta ó ti fẹ́ ó ń gbà lùgbà tètè ìdé nǹkan táwọn èrè jẹ wọn ha kí la wá mà sauban murasa salam ó ní àdáyà nabi òun ló ń bá yán òun sì ń fa nabi ìjẹ láti maka nígbà tó parí sí ájì nabi ń jẹ nabi sọ̀rọ̀ sí ìyẹn ń bẹ ní mẹ́dìnà ọlọ́mọ

ọ̀dàpọ̀ tábá wá kù tààjẹ nílé tààdín ẹ̀kọ́nù fíjẹ ma jẹ́ díẹ̀jẹ́ ẹlòmínà tó wá fẹ́mà fẹ́mà pé ní tẹ́ fáwà lẹ́yìn ètí tó ṣe lọ wọ́n ọlọ́dọ́kọ́ ìní o àìní òsì kèjéyìn olójútì ti pọ̀ àkọ́kọ́ èyí ò olùsìsì wá ń gbálẹ̀ mọ́sálásí ọmọ pé ẹnà kan sọ pé kó wọ́n gbá o bí ṣe ń gbá ní wò pé ó yẹ kí ni rẹ́ nìkẹ́ tí ó sànù mi aṣájọ lónìí ọwọ́ agbátẹ́mẹ̀ kò fún nìyẹn kan tí àbọ́sẹ̀gbẹ̀ mọ́sálásí pé aláyà àjọ ṣàbẹ́ mọ́ o fàláyà àjọ ṣàbẹ́ mọ́ o ah gbogbo ẹmà ṣe tọ́lọ́mbà ìwọ́n máa pán lé ní ilẹ̀ náà lágbáyì káti ààrẹ nìkan kó ti ẹ̀rọ èmi ò sẹ́ntorí owó ṣùgbọ́n káti ààrẹ nìkan káti máa mọ̀ pé irú ìsìlámù ẹ̀sàbẹ́ náà tó kú láàrin wa in tẹ́ màrínú ẹ̀fà aláìní ẹ̀fẹ́ ni tọpa ẹ̀yìn rẹ̀ jẹ bákanáà ń jẹ́ ọdún anúbíwà sọ́lọ̀ sọ́lọ̀ sọ pé àgbọ̀dọ̀ gbàwẹ̀ èèwọ̀ ni àìgbàwẹ̀ ń jẹ́ ọdún gbogbo àwọn tí a bá ń gbàwẹ̀ 1 to 10 wọ́n pè 1 to 10 ni wọn ò ní gba 10 ni o ẹ má gbà láti ìbẹ̀rẹ̀ tó lọ forí ẹ̀sọ̀ yọ́mù àrọ́fà kó kọ́yá mọ̀pọ̀hùn ní gbàtíjọ ọdún o ààyè fi súnmọ́ lọ́hùn èèyàn tó fi jìnà sọ́lọ̀ ní ẹ ń bá gbàwẹ̀ ẹjọ́ ọdún ẹ̀sìn àlùbáríkà ẹ ẹ̀sìn sí mi lọ́rùn ẹ̀sìn rọrùn àwa wá dijọ́ kẹsàn tóòrùn bá wọ̀ lónìí dùlíjà kùjọ márùn yóò pèjọ méje monday níjọ mẹ́rin yóò pèjọ mẹ́jọ tuesday yóò pèjọ mẹ́sàn tuesday ni yóò mú arọ́fà ọjọ́ iná si ni sunday ni eh, monday làwọn aláàjì wọ́n mọ̀ lọ sí mìnà wọ́n mọ̀ rọmi lọ́mìn yóò mọ̀ tẹ́rùwíra bó ti ẹ̀ mẹ́rin sí omi ti wà lọ́hùn ti dẹ̀sùn bákan náà tó bá di ìjọ tuesday òní yóò ó ń ṣe ọlọ́run fararolẹ̀ pípọ̀ fún ọba dẹ́dà wípé àwọn ọjọ́ mi tí bá gbàwẹ̀ ìjọ arúfà kí lọ́ba ń fún wọn ọba sọ tí ó fún agẹ sáà ní ọlọ́run wa sọ pé òun ó pa ọdún tí ń bẹ rẹ àtọdún tuntun bọ̀ àwọn àfáà máa ń pé tí bá ti ẹ̀ tọ́lọ ń tó ń tọ́wọ́nù fi zaidu bínú khalid aljuwani ó sọ́rọ̀ ni máa ń sọ fọ́láwú ajiri yìí wà láyé à kúsù mi ajiri sọ ìm ṣe ẹ ń bá sí aláwẹ̀ irú rẹ̀ ń tọ́lọ̀ bá wọ́n fàláwẹ̀ ni ó fò tán so èyí wá sí ẹnìkan lẹ́nu níjọ àrùfà tó fọba dẹ́dà ọlọ́run sì fò tán ní ìpa ọdún méjì a jẹ́ pé ẹ̀ ń sí èèyàn wá yàwó yàwó kúti ẹ̀sẹ̀ nìkan lẹ́nu òun náà tó ní ẹsẹ̀ ọdún méjì padà ọlọ́wọ́ ọlọ́run wá kẹ́nìkan sí 100 lẹ́nu 200 years tó ń gan lè lò láyé ẹ wo bí a ṣe ń di born again táì wá gbọ́ kí wọ́n máa wí fún wa ń wípé ọ̀tọ̀ ni ń so àwọn èèyàn pọ̀ máwọn tí wọ́n ń ní ntọ́nà ọ̀ràn wọn gbogbo tó mọ̀ ní ah, tí ó fai múra wípé ọmọ se o rí ẹlẹ́ẹ̀kan lọ́dún àápàlẹ́yà ẹ̀ẹ̀kan lọ́dún ni ó ní ìlú ọ̀fararọ́ nígbà wo balance mi ní báńkì 3.6 ní ilè ń bẹ̀ fi gbogbo ẹ̀mí ìgbé yóò tó 6 million hmm. pàkankan kò yé ìjọ àrọ̀fà ẹlòmí òwẹ́ nígbà ti gbà wẹ́sẹ̀ mìíràn ọdún méjì náà ti dá wọ́n ní qalbul mu'min la yashba min al-khayr ẹ̀mí mùmìnì kèèyó ń bí dáadáa ẹ̀mí mùmìnì tí a bá mùmìnì ẹni ẹ̀mí rí òní máa yó níbi eh, ah mo tó fẹ́lẹ̀ ìsí ah mo tó fẹ́lẹ̀ ìsí nítorí pé ibi ìyànbá ṣe dé iná lọ́mọ jẹ̀mọ́ àìmẹ́jẹ̀ àrídìnà ẹjẹ́ àwọ̀ àwọn tọ́lọ̀ ń fún lówó tọpọ̀ táwà náà mọ́ wọn wọ́n wá kọ́lé ńlá wọ́n wá kọ́ mọ́sálásí nígbà kú tẹ́kí ní sẹ́kù náà kò sí bàtàrí kìrò rẹ̀ áṣà máa gbà

jama'a walibaki àti sọ̀lìhà gbogbo àwọn dáadáa tó bá dáadáa ń pé wà sí nígbàtá mílọ̀ òní ọ̀sẹ̀kú pẹ̀lẹ́ òní ọ̀sẹ̀kú ẹnìkan kú láìpẹ́ ó kú dúkìá rẹ̀ náà rá ṣẹ̀sẹ̀ntí ọba sáyé ṣọ́gọ́gọ́ báńkì kọ̀ṣọ́gọ́ ẹni tí àwọn èèyàn mẹ́rin aṣọ àìmọye ẹgbẹ̀rún èèyàn jẹ̀mọ́ra lọ́jọ́ ọdún wọ́n ni àwọ̀ aṣọ bá dáa wọ́n sọ pé dẹ̀dẹ̀ aṣọ táà bá rówó wọ́n pọ̀ wá gbọ́n tí ó jẹ́ lómi ọ̀wá yìí yóò ní tẹ́lọ̀ wọn bọ bọ́ nǹkó pọ́líṣì wà fún òkun ohun òrìná lọ asọ gbogbo àwọn awẹ́wà kásọ̀rà ẹjẹ́ lọ́nà àdísí omi àti àti yíya yán sàtàràm umirna anábí ìpawá láṣẹ níjọ ọdún kákó àwọn obìnrin tí ẹjọ́ lọ́mọgẹ kọ́dọ̀ àwọn arúgbó kọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n nírun tí wọ́n ọ́fṣọ́lá gbogbo ní amúra kàmà yìí àtàdúgbò ní o àtòmídẹ́ ní o àti kankan ní o ṣùgbọ́n tí ò nírun wọ́n ni wọ́n yí ẹ̀tẹ́gbẹ̀ kan torí kíni ànàbí nílì yẹ̀ ṣèhádínà dáwàtàlì mùsùlùmí káwọn náà ò lè máa fi orí kó àlùbáríkà àdúà táwọn mùsùlùmí ń ṣe tẹ̀pẹ́jọ ọdún yàtọ̀ ànàbí wa sallallahu alaihi wa sallama tí bá wá lọ ọdún tẹ́lẹ̀ yìí kèé jẹun lọ tó bá dé inú omi ẹran rẹ̀ tọ́pa oní òfìsí mọ̀ ẹ máa wo tánàbí sọ ẹ wá wo ìgbàtàwò ó kìí dì pass level nígbàtà bèé délé ẹlùmí ò délé níbi tòtú wọ́n pẹran wọ́n wì oúnjẹ ó délẹ̀ ní pátátò àwọn ọmọ wá ń bí dádì wọn pé ah, ẹ ti pò ní ìlọ́jọ́ ọdún ẹ̀jẹ́ ajẹun ní kí ṣe dámítàmà jẹun rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀bàwálé ọdún mọ́ èmi ọmọ ọgbọ̀njọ́ kejì pé ah, ọbẹ̀ òkùnlẹ̀ sí ẹ̀rọ ti wà ní ọbẹ̀ rẹ̀ dí bẹ́ẹ̀ sì làwọn nǹkan yìí díẹ̀ díẹ̀ ló fi jẹ́ wípé táàbà ti rí òní ìní ìdákọ̀ Olúbàdàn òun lọ pẹ́dẹ́ yídì lọ́dún náà ó wá ń bọ̀ ní yídì iná pàdé àwọn tí wọ́n ń kó yídì àwọn olù àwọn sì burú díẹ̀ àní àwọn akì gọ̀gọ̀ bọ́ọ̀lù ń pé bọ́ọ̀bá bọ́ọ̀bá ọba ni ó bí ọba yídì tẹ́ ó bí kí ọba wọ́n wá pèjókòó tẹ́bí àwọn ọba ń tòótọ́ wọ́n bí sí wọ́n lè rẹ̀ tí ó kò jáwà wọ́n lè rọ́ tí wọ́n sọ wọ́n wá gbà bí ogún ìṣẹ́jú torí ọba láftà yùn ilà wọn àsìkò wá ń kun àsìkò wá ń kun bíi chairman olóògbé complete aṣọ bàbá ìmọ̀ọ́mù wa bàbá ẹjọ́ ní ọjọ́ ọdún yẹn mọ́ mọ́ ń lóògùn kan yóò tó bí aago mẹ́sàn-án àbọ̀ kí n tó jí o ẹ̀dàkùn ẹ bá ń fi 30 minutes kùn ún káńgá àkíyàmù ẹ̀kẹta bàbá dì ní olóko bàtà wa imam ó dọ̀ mọ́ wàrọ̀ náà lé wa níjọ ọdún yẹn ẹ̀fẹ́ mi náà ní 25 minutes ìyá súnà mọ́sálásí ma ní àmẹ́rẹ̀ ilé yáwá bóńkàlùkù sí ápùn àmọ́ mọ̀ wọnù ń gbàṣìkò tiẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ di pé àwa bà lọ́sàn àgàn tàǹbà jẹ́mọ́ àkáìtì lọ rí àwọn sọ̀hábà fẹ́nu ara wọn sọ wọ́n ní tàn bá jí 100 tàn kí n lẹ́yìn ànẹ́bí ìjọ ọdún eighty five sí ninety ní èlò e ọlé mọ́ nínú àwọn táyì máa gbayí dìlọ ọ̀pọ̀lọpọ̀ wa náà láti kíríd ní haram ní maka ààrí bí wọ́n ṣe ń kíríd ń bẹ́ kárìtì jáde nílé kálọ̀ ká fi òkú sinmi ká fi kìdùnú bọnú ìyàwó ká kìdùnú bọnú àwọn ọmọ níjọ tọ́ lọ sí kámọ́ gbàbẹ̀ bọ̀ padà tọ́ bá rọrùn bẹ́ẹ̀ tí ọ̀bọ̀ wá rọrùn bẹ́ẹ̀ kìí ṣe dandan èèyàn ń gbé bá sọ̀rọ̀ yóò kí òní dì géètì ọ̀tọ̀ wá láti bí àpẹ̀ ọwá fẹ́ padà ọwá kọ̀rí sọ́sá gàdìn Tuta Garden bọ́ sí Bódìjà ọgbà Bódìjà bọ́ sí àṣí olè tó báyìí tí ó bá ti rọrẹ̀ lọ́rùn àti kí èyàn ara 20 ọ̀tọ́ wà náà kí ò tó tọ̀ kódé ọ̀rọ̀ táwọn àfáà nípa tó fa àdíkì jábìrì tó ní kàrìsọ̀ zakari yọmọ èyí kọ́láfà tọ́rík ọ̀nà tọ́lá ìbá gbà lọ ọ̀tọ̀ ní tí mọ́ ń gbàbọ̀ àwọn tí ó kì fọ́dún ọpọ̀ abákanínú kó lè bá àṣẹ sàárà fẹ́ràn tó pọ̀ ọpọ̀ ọlọ́pọ̀ ilẹ̀ àwọn sọ̀hábà sọ làwọn mímọ̀ sọ lórí ìṣẹ́ títí asamsi jẹmáà ọdún ẹ̀sìn ni o àwọn èèyàn kan máa ń sọ wọ́n ní gbogbo ọdún tó bá ti bá ní láyé iná la máa ṣe kèé òwe mùsùlùmí o ọdún ògùn tó dé wọ́n ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́yìn wọ́n kéèkéèké o ìlọ́gbẹ́lòmí lọ wọ́n ti lọ́dún pé ọdún àti ń dúpẹ́ pé ọba wà láyé ni ẹ̀sìn lọ́dún o ọ́pùsà sọ́lá pẹ̀lú gọ́dá méjèèjì lọ ọjọ́ ìtúnú àwẹ̀ àtọjọ́ léyá lẹ́yìn àdíjù tó wọ́n pa pé ọjọ́ jímọ̀ ọdún ọ̀sẹ̀ ni bó ti ẹ̀dẹ̀ pé ìdàjọ́ ti ẹ̀ kò tó ìdàjọ́ títàwọn ọdún méjèèjì káfà lọ tí ó lè rìn kápọ̀n ìdágbè kágbé àwọn àgbàlagbà àwọn arúgbó gbogbo wa ní ká lọ eid láti lọ rí dúpẹ́ fọba àdẹ́dà wípé a tó di ọdún láyọ̀ àtàlàáfíà oore dẹ̀pọ̀ bẹ́ tí èyí kí ni o tí èyí sí orí kéèké jama'a àwọn ń pàkíyèsí wa wípé ọjọ́ ọdún gbólò ọdún yẹn ó gbọ́dọ̀ hàn lára wọn ara ilé wa kọ bẹ̀rẹ̀ àkọ́dàgùn kọ́ sàlúwà kádùn ìyàwó nú kádùn ọmọ nú kádùn aládùgbò náà nú lọ́jọ́ náà bọ́yá ara wọn kàtí ń fi ẹ̀sìn sáré àlékún ọmọ lọ rèéwò wọ́n ṣùgbọ́n yìí ta bá ti rí wípé ẹ̀sìn owó yóò ní kamarin ibẹ̀ ẹ̀sìn wa yìí bó ṣe fírí wa láwọn àyè kọ̀ọ̀kan tó ń ti bẹ́ẹ̀ náà ibi ó ti jẹ́ ẹ̀sìn padà wọn kádúyàwó kádọ̀mọ́nú ní ìgbà tá a ti wọnú oṣù sí jà èyí tá pè ní kọlàsíkò gbogbo ìgbà òrànà kẹnubodò tó bá ti wọ ní ọjọ́ kẹrin ọdún èyí tá a náà ní ìdámọ̀ ìran òun ti ń kásùn bá àtán níjọ tí ó tí ó yọ́ lọ tẹnubodò tàbá ti kí á ní ọjọ́ kẹrin ọdún àwọn alálàájì àwọn bẹ̀rẹ̀ ẹkìtì wọn ìyún ẹlẹ́ẹ̀kejì ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní zúúrù ìjọ ọdún gangan tí ọ náà lọ tẹnubodò tọba ti ń kí ìjọ kẹrin ọdún ọba rẹ̀ dàdá kan àmbíọ̀ nínú ọ̀dà ní nínú méjì àwọn àmì o inú ẹni tí múra dè tí ó ṣe nù nira méjì àwọn àmì o mọ́ wàá ṣe lópin ọdún tá a sì láyé wọn lára ní kẹsì rẹ̀ sì gbà lẹ́sìn fún wa foríjì àwọn òkú wa gbogbo ọmọ yàtẹ́ bẹ ní hajj bá ní sọwọ́dé لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة لقد كرمنا الله سبحانه وتعالى بمواسيم بمواسيم العبادات والطاعات ليكفر بهن سيئاتنا ويرفع بهن درجاتنا ومن ذلكم المواسم هذه الأيام الفاضلة أوائل عشر ذي الحجة أقسم الله تعالى بهذه الأيام في كتاب العزيز بقوله والفجر وليال عشر والرسول أعلمنا فضل هذه الأيام جامع لله ابن عمر وجامع لله ابن عباس رضي الله تعالى عنهم أجمعين ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله قيل يا رسول الله ولا جار في سبيل الله قال ولا جار في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يجد من ذلك بشيء أمتنا مما نتعبد به ربنا سبحانه وتعالى في هذه الأيام ذبوا الأدسية نتبع الحذية لله سبحانه وتعالى وهذه الأدحية لها شروطها ذكر العلم في كتبهم نتيجة الاستقراء الأضحية لا بد أن تكون من بهيمة الأنعام ولا بد أن تبلغ السن المعتبرة شرعا ففي الإبل خمس سنين وفي البقر سنتان وفي المال سنة كاملة وفي الضعن ستة أشهر أمتنا لا بد كذلك أن تقع هذه الحدية في في الوقت المحدود شرعا بعد صلاة العيد وكذلك عباد الله لا بد أن تكون هذه الأضحية ملكا لذابيها أو مأذونا له فيها من الشارع وألا يكون لغير حق فيه كالمرهون وكذلك النية لا بد أن نضحي لله بنية التدحية فربنا سبحانه وتعالى إنما يناله منا التقوى قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الآية بارك الله لي ولكم فن والسنة ونفعل وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه استغفاره الحمد لله وكفى فصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام فحرام على كل مسلم صيام يوم العيد فإنه يوم أكل وشرب وذكر الله تعالى كذلك ثلاثة أيام بعد العيد تسمى أيام التشريك فالرسول أثبت لنا في حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وأيام التشريك أيام أكل وشرب وذكر الله أمتنا خالفوا الطريق إن تيسر ذلك لكم يوم العيد وابتكروا إلى العيد وارفعوا أصواتكم بالذكر فقد سأل الله صلى الله عليه وسلم أنه ما أهل مهل قد إلى بشر ولا كبر مكبر قد إلا بشر قيل بالجنة قلنا نعم بالجنة نسأل الله تعالى يجعل وإياكم من أهل الجنة أمتنا البسوا يوم العيد أفضل وأجمل ثيابكم هذا الذي جاء من حديث رسول مالك وهذه عادة رسول الله وسنته يوم العيد أمتنا أطعموا الفقراء من أضاحيكم وأهدوا لمن ذبح من أصدقائكم وأقاربكم وعتموا أهليكم البقية أما عدم ادخار الأداء فوق ثلاث أو ثلاث أيام فإنه منسوخ لأن هذا وقع عام وقع بالمدينة الجد فقل من ذبى الأداء لله فترة تلكم السنة والذي أوضع هذا ما جاء من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه ما زال يتبع صلى الله عليه من عبد من لحوم هذه حتى وصل المدينة صلوات ربي وسلامه عليه أمتنا يوم العيد يوم سرور وباجة أدخلوا السرور على أهليكم تكتسبون الأجر عند ربكم ولا تنسوا النبي صلى الله عليه وسلم تحتنا كثير على صيام يوم عرفة فهو يوم من صام ذلكم اليوم الله سبحانه وتعالى يكفر عنه سيئة السنة التي فيها والتي بعدها كما جاء هذا من حديث أبي قصر الأنصاري رضي الله تعالى عنه فنسأل الله تعالى أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز سوى المسلمين اللهم ربنا اعز سوى المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا من اراد بنا وبديننا بالسوء اللهم ربنا اعرض الفتن واجعل كله في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا وفقنا بذاب الادواح لك ابتغاء وجهك واجعلنا نتعايش على سرور وفرح ووفق إخوان الحجيج بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل يا أرحم الراحمين ثم تنوعلم أن الله سبحانه وتعالى أمركم بالأمر بدأ في نفسي وسلم وقد وسلم بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكة يصدون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم أسوارك المسدود القائد مفرد هي الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا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 إِنَّ الَّذِينَ كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله طيب